mo ti wá. do not it's okay. Oh, it's okay. It's better so I don't push back around. Relate a issue than that, but let us just educate ourselves about this. Education is ńlá lókè ni. Share when you are coming, uh, few of us, I mean, not few people, please share and let us educate ourselves about this earth is wet okay so when I listen to a lot of things that is going on happening the cause of the ikú eh, ọ̀gbẹ́ni tó kú yẹn okay àwọn èèyàn kò tẹ̀sí ń pè but what you can do and what normally cause because uh, a lot of people because the death was like a, like shocking you know and um, I watch a video also because it's a thing that when things happen to people like we try to research it and then we talk about it we educate ourselves about this about the issues you know and you know it's just a free it's a free of charge and uh, education when you been educated about something you are being saved about that thing okay so share ní tí mo sọ ni wípé nípa àìsàn tí wọ́n ló pa Sisi Quadri jẹ́ kí n sọ Yorùbá tí n bá sọ Yorùbá màá tún sọ òyìnbó. So, they there's uh, one of uh, Nigerian celebrity we we I think we lost two of them last week uh, on the first no yeah last week was Saturday no abisa Friday we lost one on Friday abijo on the first is Friday right yes we lost another one on the Saturday So two of them, Mr. Ibu and Sisi Quadri, that Quadri, the two of them are Nigeria celebrity. One is Ibu and one is Yoruba. And the I'm not talking about my Mr. Ibu. Mr. Ibu have a long time problem. He has been battling with a lot of problem actually but I want to talk about Sisi Quadri Sisi Quadri là ń sọ ń pa ẹ bá mi share o oh, mi ò tiẹ̀ cross pose mo dẹ̀ fẹ́ cross pose bá mi share sí bó mo ti bẹ̀rẹ̀ náà o oh, ẹ eh? bá mi wo bí tí mo ti bẹ̀rẹ̀ kó bá mi share sí bẹ́ẹ̀ ó dẹ̀ tí ìbàjẹ́ pé bóyá mi ìwọ ṣọ́nsìn bá dẹ̀ lọ sórí YouTube gan ni orí YouTube báyìí nǹkan báyìí máa ń máa ń dá lórí YouTube ńgbà mi ẹ̀hẹ́n so bí mo ṣe ń sọ lọ ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ tí o bá ti gbọ́ yìí try kó tọ́jú ẹ̀ dání torí àwa gan a máa ń rí àwọn nǹkan míì ní orí ìkànnì yìí tó sì máa ń ṣe ayé èèyàn lóore bírú kan sọ pé irun orí wa bẹ́ẹ̀ ṣe lè treat irun orí ẹ bó ṣe lè ṣe ara àwọn iṣẹ́ gidi ribiribi tí blue apps yìí tó ń ṣe fún àwọn ọmọ aráyé nìyẹn tí ẹ bá fẹ́ gba àwọn nǹkan tí à ń sọ yìí ń gbọ́ ń sìn àmì ìta bá fẹ́ gbà tẹ́ bá pẹ́ fẹ́ lọ fún consultation ẹ máa san owó bọ́tọ̀ fẹ́ la fún yín o so don't neglect it hiccups ni mo fẹ́ educate nípa ẹ̀ you know it's a thing that happen very well in Nigeria and the name of the cause of it you know because somebody was talking that tó bá ti ń ni tó bá ń ṣe ẹ́ rárá rárá àtọ́làtọ̀ that you should be taking pé kò ní cure àní wípé you know that thing as tí ó bá jẹ́ pé it just come once in a while it may be normal maybe you are stressed okay but those things has cause gbogbo kìnìún yẹn ló ní nǹkan tó fà á tí o bá ní cups ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí ara ẹ béèrè lọ́wọ́lọ́wọ́ ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọkàn àti ayé àti lungs ẹ̀ ní lungs ẹ̀ nígbà yẹn ṣètìyé nínú ọ̀fun ẹ̀ níbi tí èèyàn ti máa ń gbà jáde tó máa ń tí ìmí máa ń gbà wọlé tó máa ń gbà jáde ṣètìyé mi nípẹ́ o hiccups tó bá ń jáde lọ bí gẹ́gẹ́ bí àwọn family Quadri ṣe ṣàlàyé pé ìgbà tí ó máa kú yẹn pé kíní yẹn ló wá ń ṣe frequently pẹ́sẹ̀ fúnra rẹ̀ ló fi rìn wọlé lọ sọ́spítù ipe ńgbà tó dẹ̀ dé hospital wọ́n wá rí fáì síbòmíì lẹ́nìí àwọn èèyàn ti fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn dókítà pé wọn ò tètè kí ọ̀ ẹ̀ní èmi gan ẹ mọ̀ pé mi ò tí ì sọ̀rọ̀ nípa mi sọ pé àwọn dókítà nàìjíríà ṣé kìí ṣe pé ẹ fẹ́ máa dọ́gbọ́n fún àwọn èèyàn lábẹ́rẹ́ ikú ẹ ṣọ́ra yín o ṣe mọ̀ pé ńgbà tí mo wá sọ̀rọ̀ kan mo sọ̀rọ̀ kan kò pẹ́ ń sìn pé tó bá ti ń sọ̀rọ̀ tó bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kì í ṣe àwọn tó ń preach nìkan kì í ṣe àwọn tó ń ṣeré orí ìtàgé nìkan àwọn kì í dẹ̀ ṣe àwọn tó máa ń blog nìkan ẹni tó bá ti láì kọ̀rọ̀ ní sísọ tó bá sọ̀rọ̀ jù hmm, tó bá sọ̀rọ̀ jù ó ní àwọn kọ̀ọ̀kan tó máa ṣe tó bá jẹun jù ó ní àwọn kọ̀ọ̀kan tó máa ṣe tó bá jẹun ó ní àwọn kọ̀ọ̀kan tó máa ṣe tó bá mumi jù ó ní nǹkan kan tó máa ṣe tó bá mumi ó ní nǹkan tó máa ṣe tó bá mu nǹkan tó gbóná jó ní nǹkan tó máa ṣe tó bá mu nǹkan tó gbóná tó bá mu tó tutù jó ní nǹkan tó máa ṣe so gbogbo kiri ó ní àwọn nǹkan tó máa ń fà á ṣó ti ṣùgbọ́n ṣe rí cups yẹn ẹ ó máa ti ní ṣe pẹ̀lú lung disease mi ò mọ nǹkan tó ó máa ti ní ṣe pẹ̀lú ibi tí èmi máa ń gbà wọlé tó sì ń gbà jáde teacups téèyàn bá jẹun tí ó bá tètè mú mi àbí tí ó kàn jẹ́ pé oúnjẹ yẹn rọ̀ tí ó lè ní hiccups ó kàn lè ṣe bí ẹ̀kan àbí ẹ̀mejì kó stop kó fún lómi á sáré mu mi á dúró ó ti eyín ẹ̀. tí èèyàn ò bá sùn dáadáa àbí tó bá ní stress ó lè ní hiccups dẹ̀ kó stop but tó bá ti di pé kò stop bẹ́ẹ̀ yẹn torí pé hiccups yẹn ó dàbí ẹni tó bá ti fẹ́ kú ṣẹ̀ ń gbọ́ ẹni tó bá ti wà ní kómà àbí tó ní tó wà ní shock tó ti wà ní kómà tó fi máa ń fún wọn ní life support àwọn nǹkan tó wọ́n máa jáde nǹkan tó ń jáde bíi cup tó ń pè ní cup yẹn bíi àwọn hostage àwọn èémí inú ẹ̀ àwọn atẹ́gùn inú ẹ̀ ìmísí tó yẹ kó fi máa tó máa wà láyé ẹ̀ tó máa wà nínú ẹ̀ tó máa máa fi mí wọlé mí jáde òun ló ń jáde yẹn torí ẹni tó bá ti fẹ́ kú ó máa ń ní òun ni wọ́n pè ní hiccups ni wọ́n pè é bọ́dọ̀ máa dàbí pé ó ti ń ó ti ó ti ó ti ó ti ó ti ó ti fẹ́ kú bọ́dọ̀ máa ń fojú dí ṣé ti ẹyin yẹn máa ń fojú dí pé hiccups ni kò gbúdọ̀ continue because ibi tí èmi wà tí a store èmi sí tí ó bá ń mí tó ń mí tó kàn tó ń jáde ó ń tú gáàsì inú ẹ̀ ní tó máa fi mí ní tó yẹ kó fi mí tó wà nínú ẹ̀ tó bá máa lò tó mẹ̀tẹ́ ni ó ń tu jáde ó dà pé ti fẹ́ ṣó ti yé bẹ́ẹ̀ ó máa ń pààyàn àní tó dẹ̀ máa ń fà náà ni pneumonia ni ṣó ti yé yín bẹ́ẹ̀ pneumonia mẹjọ́rí ti ṣe mọ̀ pé pneumonia kẹ̀dẹ̀rẹ́ àìsàn tó jẹ́ pé ó kọ́mọ̀ gan ní nàìjíríà ní nàìjíríà ló ní àìsàn yẹn ó ṣe ọmọdé tó bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọdé mi ní nàìjíríà ó ṣe àgbàlagbà bọ̀ tó máa ń pa àwọn ọmọdé gan náà ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀dẹ̀ rí pé tó bá bí ọmọ kékeré tó bá ní pneumonia máa rí pé ọmọ yẹn máa máa ní tó bá ní cups déédéé tó bá yẹ bí ṣe mọ̀ pé ẹni tó pẹ́ nínú omi àwọn nǹkan tó tún máa ń fà á àwọn ọmọ tó bá pẹ́ nínú bíi téèyàn bá wọnú omi tó yẹ kó lọ swim nínú omi wá pẹ́ nísàlẹ̀ omi ó yẹ kó tètè gborí jáde ó tètè gborí sókè tó bá jáde nírú tó bá escape irú irú kó sink sínú omi bẹ́ẹ̀ instead of tó bá lè escape irú eh, danger yẹn ó máa máa ní ìsúkè that is hiccups ṣé ti yẹyin rẹ̀ tí wọ́n bá dẹ̀ ti tẹ inú ẹ̀ àbí tí wọ́n jẹ́ kó tó dẹ̀ tètè stop so ó máa survive ṣé ti yẹyin rẹ̀ so normally it's a thing that tó jẹ́ pé wọ́n sọ pé kò ní ní kí ọ̀bọ̀ mo fẹ́ sọ fún yín nǹkan tẹ́ lè ṣe ṣé ti yẹyin tó bá rí pé o ti ní tó bá jẹun àbókò ọ̀hún stress little bit ó wá máa ń ní hiccups you like you, you have to be o gbọ́dọ̀ máa rest dáadáa kó dẹ̀ máa jẹun kó dẹ̀ ń bẹ́ sọ pé tó bá ti ń jẹun ó omi àwọn liquid ó gbúdọ̀ omi gbígbóná ò gbúdọ̀ pọ̀ ju omi tútù ò gbúdọ̀ pọ̀ jù wà á kò máa ṣe nǹkan normal wà á dẹ̀ rest ṣótiyé wà á máa rest ìwọ tó bá ń sọ̀rọ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ sísọ ló mọ̀ ọ́ sọ jù ló dẹ̀ máa ń like láti sọ you love talking bí kò bá ṣe ń sọ̀rọ̀ yẹn ṣe là release gas jáde tábàdẹ̀ wà ń sọ̀rọ̀ fast fast fast wà á rí i pé ó ń release gas síta ó ò fà wọlé ó ò fúnra time you are stressing your lungs so people like that also many things can cause it mo sọ̀rọ̀ pẹ̀lú experience ni o ṣe rí ní ọjọ́ kan èmi bí ṣe wà yìí nígbà mi táwọn èèyàn bá fẹ́ kí n sọ̀rọ̀ I won't talk at times even tí bá ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. So if i know that i need to shut up torí ẹlòmíì máa bìlí pé ẹ tó bá ti rìn lọ rìn bọ̀ ẹ ìwọ kí ni ogó kan sọ̀rọ̀ kí ni iṣẹ́ wo ló wà mẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ó lágbára gan o ó ti yẹ yín mẹ́yìn iṣẹ́ ó ní agbára gan and kí náà ṣe sadness nìkan ló ń kọ̀ sí ẹ̀ even anxiety can cause hiccups for you ó ti yé oúnjẹ jíjẹ omi nǹkan tó bá ti jẹ́ fluid bí oúnjẹ nǹkan tó jẹ́ nǹkan lómi ṣó ti yé bẹ́yẹn wàá mú wàá máa jẹ wàá dẹ̀ máa sinmi tó bá ti ń mú kò ṣe pé kó máa mú o kó má sinmi náà o kó máa stress ara ẹ̀ ṣó ti yé you need to rest you need to o need láti o need a lot of hostage fúnra rẹ̀ tí o bá yìí ti ìdáyẹ dúró sọ́sibí torí téèyàn bá ti ẹ̀ anami sorry tí èèyàn bá ní hiccups tó bá rí i pé kò stop tó bá jẹ́ ní abroad tó bá ti wọ́n bá ti gbé ní hospital tó ti tẹ̀sẹ̀ bẹ́yìn hostage wọ́n máa place ẹ̀ sórí hostage sotiye wọ́n máa place ẹ̀ sórí hostage so hostage wọ́n máa press wọ́n máa dá ecos yẹn padà torí tẹ́ni tó bá ń tẹ́ bá wọ ọmọ kékeré tó bá ń ní hiccups ẹ̀rí páyà ẹ̀ máa lẹ̀ pọ̀ ádà pé tó bá ti ṣe báyìí ádà páyà ẹ̀ níbi ayé ẹ̀yẹn níbi lọ́n níbi àtẹ̀ ádà pé ó ń lẹ̀ pọ̀ ádà pé ó ń lẹ̀ pọ̀ mọ́ ara ẹ máa máa rí ẹni tó bá ti lọ sọ́sibítù tó ti bímọ rí ẹ máa tó lọ sí hospital ẹ máa rá àwọn ọmọ mi tó ní iṣẹ́ ti understand tó ní iṣó ti yẹ yín bẹ́yẹn so ẹ lè máa rí nígbà yẹn gbà míì wọ́n máa fún ọmọ yẹn wọ́n lè fún ọ lómi but àwọn ọmọ kéékèèké ní mú most of the time nítorí pé bóyá wọ́n pẹ́ omi yàtọ̀ pé wọ́n wà ní tí omi bá wà nínú ó wà nínú omi tí wọ́n bá fa omi inú ẹ̀ jáde dáadáa náà gbà tí ó bá jáde tí wọ́n ṣó ti yẹ yín bẹ́yẹn it can cause it so you eat you relax ó ti yé torí ẹ̀ tọmọ bá ṣe tán bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kékeré ẹ máa rí pé wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n fún ní omi gbóná wọ́n á fún wọ́n ṣà máa wọ̀ mẹ̀ sínú wọ́n máa páàkì ẹ̀ dáadáa ṣe ti yẹyìn mẹ́yìn so too much cold water kò kò good fún too much hot water is not good for it the best thing you must not even be talking too much you must not be happy too much o dẹ̀ gbúdọ̀ ronú jù o dẹ̀ gbúdọ̀ stress jù ṣe ti yẹyìn mẹ́yìn but ní ìlú òyìnbó torí kíní yẹn tó bá sọ fún wa wípé kó jẹ nǹkan kan ó máa kí ọ ẹ tó bá ti ní sílé ó máa kí ọ ẹ hmm. let me tell you tó bá ń lo àwọn kinní yẹn tó ò mu omi tó ò ṣe nǹkan tó yẹ kó o ṣe tó kàn ń lògùn ó dàgbẹ́ tó lògùn ni tó ń sọ pé pé tó bá ti ní painkiller tó bá ti ní body pain ṣé ó ti jọ lo painkiller ó ní jẹun sí ó ní momi tó tó oògùn tó lò yẹn gan á tún wá damage nǹkan tí ò yẹ kó damage you just need to do necessary things ṣọtiyé you need to need, do the needful o gbúdọ̀ ṣe nǹkan tó tọ́ relax tí kìíní yẹn bá dẹ̀ ní ẹ̀mí tí pneumonia bá dẹ̀ wà you know that pneumonia got is um, uh, ẹni tó bá ní ó máa affect breathing ṣọtiyé yín mẹ́yẹn e affect breathing ẹ̀ tó understand ìwọ náà ní hiccups ó máa affect breathing àwọn èèyàn ẹ̀ ní mọ̀ ẹlòmíì lè máa mọ̀ ọ̀n tó bá ṣe tán ló máa mọ̀ irú tẹ́lòmíì bá sọ̀rọ̀ ń sìn like mo ti sọ lẹ́ẹ̀kan tí n bá wà lórí tí n bá wà lórí láì tí n bá ṣe chat ní late hours tí mo bẹ̀rẹ̀ bí chat yẹn bí kí n bẹ̀rẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ ń sìn kí n wá pẹ́ kí n lo bí like three four hours lórí ẹ̀ kó tó bí twelve ṣó ti yẹ yín ṣeré dà kó kọ̀ tí ó rún mi ṣó ti yẹ because gbogbo hair tá à ń sọ yìí náà if you don't have it oorun tó máa sùn ó máa yàtọ̀ sí oorun tó bá ní normal mi ò understand bóyá i understand nǹkan tí mo sọ ṣá i want you to use your brain o ó ti yé so àìsàn yẹn tí ẹni tó bá fẹ́ ní cups ó lè ní kódà ó lè ní wọ́n lè tán bá tẹ̀sẹ̀ wọ́n lè rí typhoid nínú ẹ̀jẹ̀ ó máa ti ní one thing tó yẹ pé ó máa máa dry pneumonia hmm, àpapọ̀ oríṣiríṣi àìsàn ló máa ń fẹ́ pẹ̀lú ló máa ń lo ṣé ti yé mẹ́ẹ̀ ẹlòmíì tó máa sọ pé ó ní kinní kan létà àwọn lè sọ pé pneumonia ló kọ́kọ́ ní ṣé ti yé yín but it affected hiccups affect your throat it affect your breathing the oxygen téèyàn bá ní continuously oxygen inú ẹ̀ ló ń fẹ́ jáde ṣé ti yé yín mẹ́yẹn àní bí ẹni tó ti fẹ́ tó ti fẹ́ dágbére fáyé ni so all these things a máa wọ́n máa sọ pé is a normal is a very common thing because àwọn kan máa ní hiccups lẹ́ẹ̀mejì ọmọ wọn máa ní adet kúrò astop wọn máa wí pé òkè o they survive it ó ti yé kò ní oògùn ó ti yé yín kò kò wà kò it's uncurable because there is something there is a disease that always be the foundation of the problem He doesn't come himself. He always have something that cause it. So ti yẹn mẹ́yẹn. So tó bá jẹ́ pé ṣe mọ̀ pé tó bá jẹ́ pé òun wá pòun fúnra rẹ̀ jẹ́ disease. A sọ pé this is the cure for it. But téèyàn bá ti ní long lọ́mìn ẹ̀mí bí irú àwọn long problems yẹn téèyàn bá ti ní àwọn bí oríṣiríṣi àwọn disease tí ò mọ̀ àbí tó ní tó bá ní ọ̀sà gan-an so ti eyín tó ti affect because ulcer àwọn gbogbo intestines you know, tí ó ti níwò tó ní oríṣiríṣi problems you understand so tó bá ti jọ́dà pẹ́ tó légbò ní tégbò yẹn kúrò níbi tó wà tó ti ń tó ti ń tó ti ń spread egbò yẹn ti ń pọ̀ sí so ti yé bẹ́ẹ̀ yẹn so ó wá ti débì kan ó ń fún problem ó ń hot so many things can cause it you understand me and nígbà tí èèyàn bá ti sick tó bá ti débi hostage tó ti débi hiccup sí ẹ tó ń ṣe bẹ́ẹ̀ yẹn the best thing tó need ni hostage wọ́n dẹ̀ máa sọ fún pé kó stop láti sọ̀rọ̀ kọ́ dẹ̀ fún ní ó lè mú nǹkan tó ó lè ó lè kó mú kó jẹun kó momi ó lè jẹ nǹkan tó lómi dáadáa ó lè mu ó lè mu juice ó lè momi kó ṣà máa mu kó dẹ̀ máa make sure pé kò starve ara ẹ̀ kò dẹ̀ stress ara ẹ̀ too much kò dẹ̀ sọ̀rọ̀ too much ó dẹ̀ ń sùn dáadáa ó ti yé ẹ̀ so that is it tó bá ti ń ni tó ń ni àjàjà kó jẹ́ pé ó wà lọ tí máa lọ dry tó bá pé tó bá ti nù á kàn máa ó máa ń nù bí àjàjà bó ṣe bó bá tó wá wà tó ní kò sẹ́ni tí ò kú o àtẹni tó slim àtẹni tó ṣe tó sanra ọlọ́run má jẹ́ kíkú wérewére pa wá o just be careful kò lóògùn so do what is right tíṣà yẹn bá ti dé ó sọ fún yín you have something is in you that you are lacking some things and right now the problem is pumping out your breath is pumping out your oxygens you understand me <laughs> there is no reserve there is no place all the gbogbo reserve air tó wà lára is pumping them out anybody bá dẹ̀ ti fẹ́ kú britain rẹ̀ ló máa máa jáde a máa relieve a máa kó britain britain rẹ̀ a máa jáde the breath a máa release ẹ̀ a máa release ẹ̀ a máa release ẹ̀ during that two those days ó ti ń ṣe hiccups yẹn tó ń ṣe frequently tó ń ṣe regularly yẹn gbogbo ọjọ́ yẹn ló ti ń release ló ti ń bí pé èèyàn ti wà ní coma he wasn't feeling pain in his body but he need oxygen he need gbogbo nǹkan tó release jáde yẹn ló nídìí lára ẹ̀ ó dẹ̀ release ó dẹ̀ ń jáde kúrò lára ẹ̀ ó ti yé ó dẹ̀ ń jáde so be careful tí èèyàn ìbùkún ní fún ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe tí ẹ̀mí owó ó gùn ju ẹ̀mí èèyàn lọ ọjọ́ tí ńgbà tó ti lọ ń sìn iṣẹ́ tó ṣe sílẹ̀ kò jẹ́ kankan owó tó ní sàkáǹtì kò ná ọmọ ẹlòmíì ló máa ná ó dẹ̀ ṣiṣẹ́ yẹn á dẹ̀ máa dunnú pé ah, mo fẹ́ lọ ṣiṣẹ́ aṣáfo mo fẹ́ lówó so study yourself it happen to anybody okay n tó ṣẹlẹ̀ sí yẹn ẹ̀ tó lọ́ máa sọ pé kàn ń ṣe sùkè ìsúkè ní cups ìsúkè yẹn tó bá pọ̀ dáadáadáadáa <laughs> bí ẹni tó ti fẹ́ give up ni stage tó bá ti wà tí wọ́n mú tí ò lọ tí wọ́n dé tó ń tẹ̀sí ẹ̀ tí wọ́n rí pé ó ṣà ń ṣe tó ń ṣe torí wọn onímọ̀ nǹkan tó máa ẹ̀ ti yé mẹ́yìn bẹ́ẹ̀ tó ti fẹ́ give up nínú ayé òun ló máa ń ṣe continuously continuously continuously tí ò ní stop ṣó ti yé bẹ́ẹ̀ so let us take care of ourselves love yourself okay rest very well tó bá rí pé o máa ń sọ̀rọ̀ tó kì í dákẹ́ torí ẹlòmíì ẹlẹ́nu màrí mà sọ ni ìgbà míì bí mi ṣe wà yìí mo máa ń kó fóònù mi jìnnà jìnnà sẹ́gbẹ́ mi ni mi ní irú ẹni tó bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí kọ́dìrì ń ṣe Sisi kọ́dìrì ó máa ń bèbú gan tó bá dẹ̀ ń bèbú ẹnu ẹ̀ kì í dúró gbogbo wa tó máa fi ń sọ̀rọ̀ yẹn ó máa ń sè mí ni so bírú àwọn iṣẹ́ burúkú tí kọ̀ wá ṣe fún létà ni ó máa ń sè mí gbogbo àtẹ̀yàn bá sọ̀rọ̀ lọ gbárárárá ni ó dà kéèyàn fi èmi tó yẹ kó mí sínú kó kàn máa mí síta kó máa mí sínú ṣó ti yé yín ẹ yọ nǹkan tó ń ṣe nìyẹn so nǹkan tó ṣe is a simple things but it's very dangerous and it's, uh, it can happen to anybody tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ náà tí ò fi limit sí tó kàn bìlí pé you know what òun lè lọ sísàlẹ̀ omi bẹ́ẹ̀ kó ń sè mí for some hours tó bá sè mí tó bá ti kọjá sọmọ àwa tó yẹ kó jáde kó jáde mẹ́ẹ̀ just a second tẹ́ni ẹ bá tún wá jáde tí ò bá tí kinní yẹn bá ti kọjá ó lè máa kàn kó máa ní cut kó máa ní yẹn to understand so don't believe you can do anything without stopping anything tó bá rògbò lè ṣe láì stop ó lè pa èèyàn so be careful please i'm telling you hiccups is a dangerous thing mo sọ lẹ́ẹ̀kọ́ pé ọ̀rọ̀ máa ń pààyàn àwọn èèyàn rò bóyá mò ń parọ́ ni ẹ máa rí pé téèyàn bá pẹ́ lórí tèmi bá wà lórí live chat tí bá ti ṣe kan bóyá mo ti wà nínú àwẹ̀ àbí màmá máa jẹ́ ètè mi ni because wàá máa sọ tó bá sọ̀rọ̀ débì kan tó bá jẹ́ pàdúrà náà ló ń gbà wàá sọ̀rọ̀ débì kan báyìí ẹnu ẹ̀ á máa wó tọ́ itọ́ tó máa wó yẹn kò ń ṣe tọ́ bíi kinní mọ́ itọ́ yẹn á dàbí moons á máa dàbí nǹkan tí wọ́n fẹ́ atẹ́gùn ibi tó ti yé á máa dàbí ọṣẹ kò ní jẹ́ omi mọ́ torí pé you are ò ń sọ̀rọ̀ jáde you are releasing something out o ò dẹ̀ gbà sínú ṣé ti yé bẹ́yẹn so you work ní ọdún wà ó ní téèyàn bá fẹ́ kí ẹ̀mí ẹ̀ gùn ó ní àwọn kan tó máa ṣe tó bá ti ní àwọn gbogbo lung disease gbogbo lung tá a bá sọ pé sixty quadri ní lung disease tí wọ́n máa nírọ̀ ni kò sọ̀rọ̀ àkàìmọye lọ́nà ìsinsẹ́ ni mọ̀ it's common in Nigeria tẹ bá ṣe sixty five percent of Nigerians they have it but they don't know they don't know because of uh, àwọn nǹkan tó máa ń inhale ní Nigeria because of our environment of Nigeria two because uh, we have a lot of mosquito and some also things tí ò yẹ kí ó ti yé bẹ́ẹ̀ so it's an ó máa ń store sí ọ̀fun ni ẹ̀ ẹ̀ lómi ò dẹ̀ ní mọ̀ kò ní mọ̀ ó lè jẹ́ pé tó bá ti pẹ́ tán kàn sọ pé ó hàn ní malaria ni ó kàn ní typhoid ni ó kàn ní kinní kan ni ṣẹlẹ̀ mú kó àwọn àwọn doctor in tó simple jù láti pronounce fún ẹ these days náà tó bá kàn ti test ẹ wọn ni tó bá ti wò ẹ báwọn ni ó ní malaria ó ní ní typhoid ó ní kinní kan kinní kan they don't go deeper like that and tell you that your lung is kinní kan your kinní kan is kinní kan ó ti yé so resting talking too much stressing yourself too much even it can happen to pastors ó ti ṣe pastor kan rí pastor yẹn níjọ yẹn ó ní tó bá ti jókòó àyà wọn máa dún pàpàpà ṣe ló máa á tún á máa ṣèṣe òru nígbà yẹn pé àwọn àjẹ́ ló ń yọ ń lẹ́nu àtòṣó ọjọ́ tó máa dé hospital ó kàn wọ́n kàn ìyàwó wọn kàn sọ pé try doctor pastor yẹn ẹ̀pẹ́ ló wà ń gbà yẹn ó ní try doctor mo ṣe débẹ̀ ọ̀dọ̀ doctor báyìí díẹ̀ ló kù kó ní àtàtà kan ṣó ti yé bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá ṣàfún lóògùn wá place wọn sórí oògùn wá ní kó because nígbà yẹn three hundred three hundred days tó wà nínú ọdún yẹn three hundred days yẹn náà máa fi ṣe ìṣòro kì í ṣe àdúrà ìṣòro three hundred days mo lọ ṣọ́ọ̀ṣì ẹni yẹn rí nígbà tí mo lóyún ọmọ mi mi ò sùn báyìí ẹmọ kó lóyún má sùn ọlọ́run ló yọ mí ọjọ́ tí máa bímọ vp mi rice nígbà tí mo bí ọmọ yẹn tán ṣe ti yé bẹ́ẹ̀ mi ì sùn wọ́n ní kí n máa gbàdúrà ó gbàdúrà títí mo fi bímọ ni ṣùtìyé ọdún yìí o máa jèrè àdúrà torí wà á but nígbà mí náà it's good for you to just use your brain okay so Sisi country. tẹ bá wojú Sisi Quadri ọdún bójú ẹ̀ ṣe ti rí látìlẹ̀ nìyẹn is a person tí ò lómi lára púpọ̀ kò ní iṣan lára kò lẹ́ran lára kò tún ní kò tún fi ara ẹ̀ lọ́kàn balẹ̀ ìtìyé bẹ́ẹ̀ ó ti kú ṣáá kọ́lọ́run rẹ̀ sísè òlẹ̀ kọ́lọ́run fi ọkàn kó dẹ̀ dúró ti àwọn ọmọ ẹ̀ àti fámílì ẹ̀ that is it ṣe mọ̀ pé àwa máa ń sọ pé bóyá wọ́n fi wọ́n ṣètùtù wọ́n fi nǹkan kan wọ́n fi ṣètùtù kankan wọ́n ọ̀dẹ̀ pa ò ìgbà tó ti ní cups yẹn ó ti fẹ́ give up láyé but a máa wí pé òun ò sí kì í kí ló ṣe òun <laughs> bó dẹ̀ ṣe wà yẹn ó lè máa lo painkiller akọ̀tìwé pé tóun bá sí kì owó wà wọ́n lọ sọ́sibítù òun náà kẹ̀dẹ̀ rèé ó dẹ̀ lè ti máa ní ó lè ti máa ní cups tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ti máa ní cups kó máa bóyá kó ti sọ fún rí kó sọ pé kòkìní yẹn tó máa ń ṣe yẹn kò ní kò lóògùn akọ̀kọ̀ kó jẹ́ kó máa ṣiṣẹ́ òun lọ kó n bá ti rówó bí ò bá dẹ̀ lóògùn ẹni ẹnikẹ́ni tó bá wáyé kò sẹ́ni tí ò ní kú akọ̀gbá kádà rẹ̀ nì kò dẹ̀ nímọ̀ pé ogún ẹ̀ náà ní pé resting shut up your mouth for some time don't even talk wákàn tiẹ̀ wà nínú ilé nígbà míì you don't feel like talking iṣẹ́ ọ̀rọ̀ lọ̀rẹ́ o people may want to call you and be looking for your trouble and then for you to wá mọ̀ pé mo lè búyàn kéèyàn kú o ti yé bẹ́ẹ̀ iṣẹ́ ni ṣùgbọ́n iṣẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ máa ń pààyàn kì í ṣe pé ó sọ̀rọ̀ síyàn kó pẹ́ nìkan tàkà sí o ò ń sọ̀rọ̀ ah. tí bá gbàdúrà dáadáa ọlọ́run lè fún mi lórí ọ̀fẹ́ láti sùn padà bọ̀dájọ́ rọ̀ ni lásán ni mo kàn sọ tó tún wá gbàdúrà sí tí mo lo gbogbo mo lọ sẹ́ẹ̀chẹ̀ nígbà yẹn kí lorúkọ tí kiri yẹn ń jẹ́ o mo lọ sẹ́ẹ̀chẹ̀ tó rí pé mo kàn rí pé tí n bá sọ̀rọ̀ kọjá some hours má kàn rí pé ojú mi oorun á kàn ká lójú mi tó bá fẹ́ sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ go and check it bóyá o ti ń tò gbé wọ́n kàn déédéé gbé story kan wá o kọ́kọ́ ń wọ̀ ẹ́ lára kò kọ́kọ́ wọ̀ ẹ́ lára kò ọ̀rọ̀ yẹn ó kàn wá ń sùn bóyá àwọn kan ló ń sọ ó wá dìgbà tó wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ó kàn gbé ọ̀rọ̀ yẹn dání báyìí ó kàn rí gbóòórùn lọ ni so ọ̀rọ̀ máa ń kọ̀ tì kéèyàn máa sùn tọmọdé gan tó bá ṣe bí ọmọ tó bá ń sọ̀rọ̀ jù nígbà kékeré wọn ni wọ́n ń fẹ́ jùmọ̀ ni kò ní lè sùn ọmọ náà ò ní lára a máa gbẹ ẹ lọ wò dáadáa ẹni tó bá ti sọ̀rọ̀ jù láti kékeré ó máa máa gbẹ ní ọlọ́run ẹ lọ wo rúra mọ́ta ń sìn tí rámọ́tà ò bá àti kékeré ló ti bá máa sọ̀rọ̀ bẹ́yẹn ẹni bó ṣe rí yẹn ẹni wọ́n máa ṣe wọ́nmọ́nmọ́ ọ̀rọ̀ ilé ìsọ̀rọ̀ ẹ̀ ilé ìgbohùnjáde ẹ̀ kò sáyè kò sí ibì kankan tí ó ń jáde every time ni so wọn ò ní lè súnra wọn máa máa gbẹ àjàjà kan lọ ní nǹkan kan wọn máa máa gbẹ ṣó ti yé bẹ́yẹn so be careful ṣó ti yé be careful má fojú di nǹkan kan ọ̀sà kò kí ń ṣe ẹni tí ò bá ẹni tí ò bá ń gbàwẹ̀ tó bá ti gbàwẹ̀ rí dáadáadáadáa irú àwọn èèyàn tó wà ní àwẹ̀ ń sìn ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní nàìjíríà náà àná wọ́n tún máa máa jata ṣó ti yé bẹ́yẹn àwọn tó bá ń gbàwẹ̀ dáadáa tí ò bá dẹ̀ ní bọ́dẹ̀ wọ́n máa ní wọ́n máa ní ọ̀sà torí ọ̀sà ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ìgbà ní nineteen ninety nineteen eighty nine dé 1992, 93. two ninety three yẹn àwẹ̀ mi triple mo ń gbàwẹ̀ báyìí but òun mi lè gbárù àwọn òye mọ́ màá gbàwẹ̀ báyìí màá máa ọ̀nà màá máa pọ̀ ẹ̀yẹ tí má fẹ́ tí má fẹ́ break because mi ò jẹun tí má jẹ nǹkan tó láta ń gbà yẹn báyìí inú mi á máa gbóná á máa dàbí pé kí n wá nǹkan tó tutù tí má dàbí ikùn mi dé tí n bá da kùn mi délẹ̀ kò ní lọ màá lọ jẹ́lu sín oríṣiríṣi oògùn ni máa lò wọ́n ní kí n pògì tútù kí n máa gbé mu oríṣiríṣi nǹkan ni mo jẹ́ ń gbà yẹn mi ń jẹ́ try gbogbo nonsense yẹn mọ́ sí the Lord just conquer it for me torí ẹ̀ tọ́mọ bá lòun ò jẹun máa ń sọ fún ni you got to eat you got to eat on time you got to eat on time because hmm, it's not a good thing it's a bad experience and tọ́lọ́run ò bá dẹ̀ ṣàánú fúnyàn ní kọ́lọ́run bá yàn kọ́ńkà ẹ̀ kò sí nǹkan tí ò lè dà fúnyàn ó ti yé nígbà tó lè dá fún náà so Sisi Quadri ti lọ ẹ ṣọ́ra yín ẹ̀yin tẹ́ bá ti ń sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ Sisi Quadri náà kẹ̀dẹ̀rẹ́ àti ẹ̀mọ́ èjì ẹ̀ á ti wọ forty something ṣá because ó ti pẹ́ tó ti ń ṣeré about twenty something years ago ni mo ti ń rí ọ̀pọ̀ ènìyàn nínú eré ó ti pẹ́ gan so wọn ò pa Sisi Quadri o the stature of Sisi Quadri ara ẹ̀ fúyẹ́ ó fúyẹ́ níbi paper ó tún máa ṣiṣẹ́ àti a máa lo ó lè gbà mí ó lè fẹ́ lóògùn ẹ̀jẹ̀ wípé kò tiẹ̀ lè sanra kó lè sanra it's a nature but at the same time kò sanra ó tún wá sọ̀rọ̀ ọlọ́run wá fi ọ̀rọ̀ dálẹ̀ ní ẹnu ẹ̀ wá mú mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́mẹ́rẹ́ ẹnu mímú yẹn náà is a disease ẹnu yẹn bá mú jù tó bá mú jù téèyàn bá sọ̀rọ̀ jù tó bá ti ń sọ̀rọ̀ báyìí a máa slim a máa rò pé ṣe lò á lò máa ń dáyẹ̀tì kí má ṣe pé kò máa wà ẹ́dì torí ẹ̀ kì í ṣe gbogbo tó bá wà slim kọ́ ló wà ẹ́dì ó ti yé so kọ́lọ́n bá wa tẹ́ kọ́dì sí afẹ́fẹ́ rere o àwa tá a wà láyé kọ́lọ́n dá wa sí kọ́lọ́n má jẹ́ àkúlọ́mọdé o ká lè tọ́jú ara wa dáadáa wọ́n ní àìsàn yẹn ò gbóògùn nílò òyìnbó tó bá ti ń ní bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ ẹni sí life support wọ́n fún ẹni yẹn ní hostage wọ́n fún ẹni yẹn ní hostage nǹkan tó máa ń suppress ẹni yẹn torí kò ń ṣòun gangan láìsàn òun kàn ti kíní yẹn kàn ti sọ fún pé èyí tó kù nínú hair tó wà lára ẹ̀ àwọn hostage ẹ̀ ó ti fẹ́ẹ̀ tán èyí tó dẹ̀ kò dẹ̀ rest so èyí tó kù yẹn náà agbára ẹ̀mí ẹ̀ wá ń tì jáde ó fẹ́ tì òkú jáde that is the cause n tó pa nìyí tẹ́fí máa sọ pé àwòrán ah, ìdébẹ̀ ni nǹkan kan ṣe so rest take care of yourself alright tó bá ti ń ní cup tó bá ti ń ṣe ẹ́ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lójúmọ́ jẹun máa mu mi máa try kó wá nǹkan jẹ kó máa suppress ẹ máa wá nǹkan tó bá máa tò sínú ẹ níṣẹ́ kó máa jẹun bí wèrè o kó máa jẹun bí òsínwín náà wàá jẹun wàá mu mi wàá jẹ nǹkan tó wà nourishing wàá rest òní wà too excited òní wà too angry wájà wà normal you don't let people òní talk too much just eat don't get upset don't talk much you can talk but don't talk much you look more than the way you talk you understand you keep your mouth shut close mm, you can close your eyes at times to avoid something torí ẹlòmíì tójú ẹ bá rí ẹnu ẹ máa sọ̀rọ̀ ṣáà ni can close your eyes if you are living with a lot of people that can cause you a lot of ọ̀rọ̀ láti sọ you can be in your room and close your door at the back o kàn fẹ́ wà kì í ṣe pé kó o pa ṣó ti yé bẹ́yẹn so ìyá tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe you can still be o lè wà láyé but tó bá ní cups tó kúrò ní location kan tán pẹ̀ tán tí ní kó wá nbì kan tó wá wo owó yẹn tán fi fóònù ẹ̀ ò lè pa fóònù ẹ̀ ìṣẹ́jú kan you can even write on your line To bá jẹ́ pé you are always busy people love you so much o lè fi sórí lifetime i mean lórí life uh, i mean lórí timeline yẹn igbe don't call me until these days i just want to take a nap i want to take a rest and if my phone is not going no problem don't be scared you can update then people will not be scared and then you are okay you just take rest for some days o lè rest fún ọ̀sẹ̀ kan tó bá rest fún ọ̀sẹ̀ kan wàá tún jáde o lè lọ fún ọjọ́ méjì wàá tún ṣiṣẹ́ ọjọ́ méjì mẹ́ta iṣẹ́ ọjọ́ méjì yẹn mọ̀ pé o lè ná owó ẹ̀ tán for another week wàá tún rest that's the solution o torí àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó kàn wá owó títí títí tí tó jẹ́ pé wá ṣiṣẹ́ náà tán ẹlòmíì ló máa wá jẹ àwọn tí ò bá náwó tí ò bá ṣiṣẹ́ tí ò bá ṣe wàhálà ó dáa kí ènìyàn kó ṣiṣẹ́ kó sì jẹ nínú oògùn ẹ̀ that's it it is well. Mm. mo ṣe èmi ṣe padà ní kò kú ṣá but wọ́n flag ẹ̀ ó wá go let me just stop it ètí mo sọ yẹn náà ti tó ìwọ náà ó pa ẹlẹ́rìn ló bẹ̀rẹ̀ wèrè pẹ̀lú mi.